يذكر الله أكبر الله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله نوصيكم بتقوى الله كما أوصى ربنا سبحانه وتعالى في مواضع كثيرة في كتاب العزيز واعلموا عباد الله أن الله سبحانه وتعالى بيض لنا شرائع على ألسنة الرسل والأنبياء عليهم الصلاة والسلام ومما يتعلق بأقيدتنا ويتعلق بديننا ونتعبد الله سبحانه وتعالى به ما قد مضى لنا من الخطب الماضية مما يتعلق بالأقيدة ومما يتعلق بما يناقض الإسلام المرح وبما يتعلق بالاستغاثة والتطير والطيرة وقد تكلمنا في الخطب الماضية بما يتعلق بأسماء الله وصفاته وإن شاء الله تعالى خطبتنا اليوم كل ما قد مضى من الخطب يتعلق بركن الأول من أركان الإيمان وهو الإيمان بالله كما رأينا من حديث جبريل كما أورده الإمام مسلم رحمه الله تعالى في صحيحه من حديث عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه قال بينما نحن جلوس إلى رسول إلى النبي صلى الله عليه وسلم اطلع علينا رجل فذكر هذا الحديث حتى بلغ أن هذا الرجل سأل النبي صلى الله عليه وسلم فقال يا محمد أخبرني عن الإيمان فأجابه رسول الله صلى الله عليه وسلم بأن الإيمان أن تؤمن بالله وملائكته وكتب ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الحديث فلذلك خطبتنا اليوم إن شاء الله تدخل في ركن الثاني من أركان الإيمان وهو ما تتعلق بالإيمان بالملائكة من هم الملائكة كم أصنافهم كم عددهم مما خلقوا وماذا قال العلماء تجاه الملائكة عليهم السلام أجمعين قال العلماء بأن الملائكة هم أجناس لطيفة هم خلق من خلق الله عز وجل خلق نورانية خلقهم الله سبحانه وتعالى من نور كما ثبت ذلك من حديث أم المؤمنين رضي عائشة رضي الله عنها وضاع قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نار وخلق الجن من مارد من نار وخلق آدم مما وصف لكم واعلم عباد الله أن الله سبحانه وتعالى وهب للملائكة قدرة وتشكل فهم يتمكنون أن يتشكلوا بأشكال مختلفة ومسكنهم السماء لكن العلماء قال بأن الملائكة عدد كثير لا يعلم عددهم إلا الله ولذلك قال ربنا سبحانه وتعالى فلا يعلم جنود ربك إلا هو الآية واعلموا عباد الله أن الملائكة لهم أجنحة كما جاء في القرآن في سورة الأنعام قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله فاتر السماوات والأرض جاء إلى الملائكة رسلا أولي الأجنحة مثنى وثلاثة وربع ويزيد في الخلق ما يشاء الآية ومن هذه الآية أثبت العلماء رحمه الله تعالى الأجنحة للملائكة فمنهم من كان له جناح واحد ومنهم من كان له جناحين ومنهم من يزيد من خلقه كما ثبت في هذه الآية ومنهم من ينقص من ذلك واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم بين لنا أن الملائكة مسكنهم السماء جاء هذا من حديث بالذر رضي الله تعالى عنه وارضاه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في يوم فقال النبي صلى الله عليه وسلم هل تسمعون ما أسمع كنا ما سمعنا شيئا قال سمعت عتيت السماء العبد وفي رواية قال أبي ذر أتت قرق الرسول صلى الله عليه وسلم أتت السماء وحق لها أن تعد لماذا؟ لأن في السماء ما كان في السماء موضع أربعة أعصاب وفي رواية ما كان في السماء موضع شبرة إلا كان فيه ملك ساجد أو راكع الحديث نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنا. أقول قولا أنت سؤال مسلم أقرأ لك كاتب النبي صلى الله عليه وسلم أن يرى أن يقول ما جايك فوها أنا من سألكوا كاتب النبي صلى الله عليه وسلم من سألكوا أقول النبي صلى الله عليه وسلم báni sí àlékún yìí fún ànábì sallallahu ala'uwa sàwọn àníkànlẹ̀ ní tí ó jẹ́ pé yọ ma tàbíjúram sallam tí a lè wà lẹ́n tí ọlọ́run wa yóò yọ̀nú sí pẹ̀lú àwọn ẹnire nínú àwọn kútàbù eléyìí tí ó ti kọjá a ti mú ẹnu bá àwọn tó pọ̀ nípa bóò láti dá Allah subhanahu wa ta'ala àti ikú lórí ọ̀rọ̀ yìí náà ṣùgbọ́n àwọn kútọ́bù tó ti ṣáájú ọ sọ̀rọ̀ púpọ̀ fún wa nípa ikú ta ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kí ni tó lè bẹ̀sì jẹ́ àṣàlàyé rẹ̀ kí náà sì ni ìlọ́fà ta fi débi wípé téèyàn bá inú wàhálà kan kejì kí lè yóò fi bí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ìlọ́fà náà níbi pa tí wọ́n pa fẹ́ mọ ọlọ́ọ̀bà yìí láti bẹ̀kẹ́ sí ọ̀bá jẹmọ́ alọ́ a sọ̀rọ̀ nípa wípé ìfúramọ̀bú àti nǹkọ́dọmọ ìlọ́wọ́ agbé wa lọ síbi al-asma wa sifat àwọn orúkọ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ rẹ̀ ilé ìtọ́sẹ̀ tẹnubodò níjẹjọ bí ní láì dáadáa nígbàtà àwọn gbogbo kútọ́bì nígbà àwọn ọ̀rọ̀ bá ti sọ sẹ́yìn a rí wípé ó mú akẹ́tù kẹpẹrẹ inú akẹ́tù mẹ́fà tí ìgbàgbọ́ mùsùlùmí gbọ́dọ̀ jọ kan èèyàn ọwọlé bá mùsàlám ọmọ ẹ̀sìn ní béèrè oríṣiríṣi ìbéèrè níta àfẹ́ lò ó bèèrè mùsàlám ní pé àkàbírì náà nílẹ̀ ìmáàlì inú tó bèèrè mùsàlám ní pé ànábì dákò sàlàyé fún mi kí ni ìgbàgbọ́ gan tí ìmọ̀ pé mo sallallahu alaihi wasallam ànábì ka nǹkan mẹ́fà fún mẹ́fẹ́ẹ̀fà yìí kò sí èyí tó fọ́ tó ṣe fọ́ ọ́rọ́dá ìyìn bẹ́ẹ̀ tí kan bá àbí wà ní òun náà ni àǹtúmínà billah òun náà ni kó ọgbọ́ ọlọ́run wa subhanahu wa ta'ala gbọ́ wa malaikatihi kó o sì gba màláíkà gbọ́ wa kutubihi kó o gba àwọn tí a náà gbọ́ wa rusulihi kó o gbùdùsẹ́ gbọ́ láàfin al-hadith àwọn rí pé gbogbo ọ̀rọ̀

amàlẹ́kàtà máa ń gbọ́ yìí lọ́lọ́run fi dá wọn náà amàlẹ́kàtà máa ń gbọ́ yìí mélòó ni wọn náà amàlẹ́kàtà máa ń gbọ́ yìí irú sẹ́wò lẹ́ ń ṣe àti wípé só lè ṣẹlẹ̀ lẹ́yìn kéèyàn ò rí màlàíkà nínú ayé tá a wọ̀ sànàbí rí tọ́bá rí ìgbà olórí àti gbogbo tọ́bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ màlàíkà ní ó ní sẹ́ rí àwọn màláìká yìí tẹ́ mẹ́lí káàkiri fún màláìká nínú lábá gẹ́gẹ́ asúlù ẹ̀rọ ẹ̀rọ sóòlù òdìsẹ́ náà nìyí gẹ́gẹ́ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà màláìká ó náà ní àwọn abara kan ẹ̀dá kan ni wọ́n nínú ẹ̀dá ọlọ́ba subhanahu wa ta'ala tọ́jọ́ wípé ìdàtọ́lọ́mọ dídá àwọn èyí ìmọ̀lẹ̀ ni Allah subhanahu wa ta'ala ló fi wọn papọ̀ ìdáwọn afá sọ yìí a ní wọn sàílé sọ bẹ́ẹ̀ wọ́n sọ dára pé ànábì sallallahu alaihi wasallam àríkì òmìnir mọ̀mìnir ànábì lójúwe fún wa yí pé àwọn màláìkà wọ́n dá wọn láti di ìmọ́lẹ̀ ìyàwó aisha rẹ̀ radiyallahu anha ó ní ànábì sallallahu alaihi wasallam sọ́bà wọn jọkọ̀ yí pé kó lè kọ́ màláìkà mi nọ́ọ̀rù ànábì ni wọ́n dá àwọn màláìkà láti di ìmọ́lẹ̀ wọ́n sì wọ́n sì dá ádámà náà nípa tí ẹ ti sọ fún yìí nǹkan ẹ̀tìmọ̀ fún wọn fi dá náà fa ìdá àwọn màláìkà ẹ̀dá kan ni wọ́n làtífà tó jẹ́ yípe ìrẹ̀tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala dá wọn ọmọ dáàpọ̀ nọ̀rọ̀ àníyà ìmọ̀lẹ̀ nìpínlẹ̀ tiwọn láhùn kúrò tọ́ta ṣàkóòlù àwọn àfáàní nínú ìmọ̀ta wá nípa àwọn mọ̀lẹ́ká yìí ni pé àtọ̀sí tó ń dẹ́dà dẹ́dà ti ní ọmọlẹ́ ọlọ́run fún wọn lágbára àtàṣà kúlù kí wọ́n lè mọ́ yí bó ṣe wù wọ́n ní àṣìkáàlì mọ̀tálífà àwọn màláíkà máa yí sórí sísì nǹkan gẹ́lẹ́ bá sì pọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wá ní ṣàrọ̀ tààlà lérí wípé aláwọ̀ màláíkà ọlọ́run fún wọn lágbára kí wọ́n yí sí tọ́bá wọn a sì padà mú débi ọ̀rọ̀ hadith kẹta náà tí ànàbí sálámù fi Jibril jọ díhíyà àmbọ̀ àkílà àgbéyàwó àfáàlú rẹ̀ àwọn màláíkà yìí ọlọ́run dáhùn báwọn ọwọ́ fún wọn lágbára kẹsì kí ni o kí wọ́n lè máa yí sí tọ́bá wọn maskanuhum as-samaa àwọn onímọ̀ ní ibi àwọn mọ̀lẹ́ká ìwà ń gbé bẹ́ẹ̀ má fẹ́ lọ kí wọn tó fẹ́ rí wọn sánmà ní ogun lọ àwọn mọ̀lẹ́ká ààyè wọn tẹ́lẹ́kún bá kò ṣe nílé òun náà ní sánmà eléyìí òun náà ní ìtàwọn afá àpèjúwe wọn lápapọ̀ nínú àwọn onímọ̀ sọ yí pé àwọn ní àwọn mọ̀lẹ́ká tẹ rí khalqun ẹ̀dá kàmọ̀ ni wọn min khalqillah ẹ̀rọ tọ́lọ́ wọn ìmọ́lẹ̀ tí ẹ sì fi wá dá wọn Allah subhanahu wa ta'ala ó jẹ́ ọ̀tá afárà nípa ìsẹ̀mí wọn ó jẹ́ ó nílapa nípa bí wọ́n ṣe ń lò sẹ̀mí wọn àmọ́ màláìka ọwọ́ ní àmàlàìka yìí sọ́kùnrin ni wọ́n ni àbí obe àbí manfarku bayna al-malaika ti wal-ins wal kí lè tó láàrin màláìka àti èèyàn àti àlùjànnú ayàtọ̀ síra wa o èèyàn àti àlùjànnú a ní àwọn ìfẹ́ tó jọ súnmọ́ra wọn nínú tájọ ní tọ́papọ̀ lẹ́yìn àtàlùjẹ̀nu ó ní pé ọkùnrin bẹ́nu àlùjẹ̀nu obìnrin bẹ́nu wọn pòròpín bẹ́ lẹ́yìn náà ọkùnrin àtúnbi àlùjẹ̀nu kàtàdà kẹhún wọn a máa fẹ́yàwó èèyàn náà a máa fẹ́yàwó àlùjẹ̀nu yanamun wọn a máa sùn èèyàn náà a máa sùn aljannu ya'kuluna wa yashrabun wọ́n máa ń jẹun wọ́n sì máa ń mu èèyàn náà máa ń jẹun wọ́n sì máa ń mu gbogbo ilé ọdún láàrin ẹ̀yà tàbí jẹun ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó sì ẹ̀dá àwọn ẹ̀ka tó yàtọ̀ gbẹgbẹsẹ̀ lẹ́yìn ló fi jẹ́ pé ìròyìn mẹ́ta kan bẹ tó jẹ́ pé ó ta láàrin màláìka àti alákọ̀ọ́kọ́ ni wípé la yasifuna bi dhukur àìmọ́ ròyìn àwọn màláíkà pé ọkùnrin ni wọ́n bákan náà àìmọ́ wọn wípé obìnrin ni wọ́n màláíkà ọlọ́run ń wèé sọ ọkùnrin wèé sọ obìnrin Allah subhanahu ọkùnrin ẹ̀ lè wa bákan náà màláíkà tá a sọ̀rọ̀ wọ́n yẹn la ya'kulun wa la yashrabun wa la yanamun àwọn màláíkà ń wèé jẹun mú sùn náà wọ́n èé fẹ́ra wọn wọ́n èé fẹ́yàwó ìgbókó fún òfìrà wọn lọ́kọ níyà àwọn ètò ẹ̀sọ́ pé tí wọ́n èso bí wọ́n lọ̀rọ̀ ìyàwó ṣe fẹ́ wáyé ọjọ́ lóye kejì bákan nínú ta tó ń pa wípé láàyè kéré wọn lè ta sí pé sinmi kéré àwọn lè sí pé níta tó tá a bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n lè o bá àwọn màláíkà ń wèé sinmi nítorí pé kéèrè wọn Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ ìmọ̀jọ́ ìta ìkalẹ̀ yìí pé yóò mọ ẹgbẹ́ ìyàtọ̀ tó jẹ́ gédégé bayna al-malā'ikati wal àwọn màláíkà ni òǹkà wọn gẹ látọ́gbọ́dọ̀ àsìná àwọn afọ́lá àwọn màláíkà tá ń sọ̀rọ̀ wọn yìí òǹkà wọn pọ̀ o táàbí àkàbà sọ fún yín pé òun ti kéwú kéwú kéwú òǹbá ka tí àkàyè nọ́mbà àwọn màláíkà ní parọ́ ni o òǹkà wọn Allah subhanahu wa ta'ala kọ́ bí àdáda àwọn nìkan ló mọ̀ bóò láti mọ̀ kó nǹkan wọn pọ̀ ẹjẹ́ àwọn méjì sí mẹ́ta ní ìmọ̀tàrí nípa táàbù mọ̀ yìí pé bóò láti mọ̀ yóò nǹkan àwọn màláíkà yìí àkọ́kọ́ àbúdá àmì ìwà bíwá lẹ́rìí pé atẹ́sìmáhùn àmì ní sẹ́yìn sàhábà tẹ́jọ́ kò tí sẹ́yìn gbọ́n tí mò ń gbọ́ yìí wọ́n ní àgbọ̀n kankan nàbí àdàbí ni atọ́tẹ̀ sàbà ẹ gbọ́ pé sẹ́mà gbé ní ìsìn sẹ́mà ṣe kíni o sẹ́mà gbé ní ìsìn ó sì ọlọ́mọ bá ní wàhákọ́lá àǹtà ìtà in tó sì mú sẹ́mà gbé ó yẹ kó gbin ẹ̀gbìn bẹ lórí sẹ́mà mẹ́mí mọ̀wúdẹ́rìn ẹ̀ ní wọnú sánmà báyìí kẹwa gba arba'atu asabi' ìka mẹ́rin péré níbòmí ṣíbọ́rọ́ to le gba ọrùn ìdí ọwọ́ kan àníbìdí ẹ̀ nírí àyè kan ní sánmà gba di ọwọ́ kan tàbí gba ìka ẹni tí ọwọ́ rẹ̀ ìlà àfikọ́jẹ́ pé ẹ̀bà ń bẹ̀ mọ́là kó ní ẹ̀bà mọ́làíkà mọ́làkù kẹ́ńdà mọ́làíkà ọlọ́run bá ń bẹ̀ sáájì tó ń awúrọ́ kìrọ́n yóò mọ̀ wà ń bẹ̀ ìforí kalẹ̀ fọlọ́ ńlá ni o àbúrúkú fọlọ́ ni o awùkọ̀ yìí màbó ti ẹ̀dùn fọlọ́ ti ń ṣe ìbàdà fọlọ́ ni ẹ̀ lè ráyè kẹ́nu sọ́mẹ̀ àfikọ́jẹ́ wípé ẹ̀bà mọ́làkù kẹ́ńdà mọ́làíkà ọlọ́run bẹ̀ jẹ́mọ̀ta bá kọ́ tọ́mọ́dé ní kálukọ́ mọ́ gbọ́ mẹ́rin mẹ́rin ilẹ̀ ìka mẹ́rin mẹ́rin sílẹ̀ ní sáfùkọ̀ kẹ́ mẹ́lẹ̀ rẹ̀ pẹ́ẹ́rì ní mọ́sáàsì jẹ́ kára fẹ́ fún pé káti ẹ̀rù pé kí ló lè súnmọ́ tàkìrí ìbẹ́ni pẹ̀lú ní sáfùkọ̀ kẹ́ o abẹ́ gbé ìka mẹ́rin mẹ́rin kalẹ̀ ní sáfùkọ̀ kẹ́ àmọ́ ní tó mélòó káwá wo ilé mọ́sáàsì tọ́wà ní subhanahu wa ta'ala lásọ pé láyé alámàdàkà wà láyé alámàdàkà wà rabbika illa hu ọlọ́run ní ẹnìkan kò lè mọ́mọ́ ogun ọlọ́run bá subhanahu wa ta'ala o àyàfó nìkan náà àwọn ọ̀pọ̀lọpọ̀ náà mo fàṣẹrù ni wọ́n ní ìtọ́lọ́run bẹ̀rẹ̀ omi náà ní al-malaika àwọn màláíkà yìí bí ọ̀sẹ̀ pọ̀tọ́nù kò tí ì wa Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ nípa ìrìnàjò ẹ̀ sí al-Isra wal Mi'raj oríṣiríṣi ọlọ́pàá sọ̀sálám fún wa yìí pé nínú ẹ̀mà tó ń rí òun náà ni wípé wọ́n fi nìkan hàn tí wọ́n ń pè ní albaytul ma'mur baytul ma'mur Allah subhanahu wa ta'ala aksam Allah subhanahu wa ta'ala bihi fi al-Qur'an Allah fi ilé iná Allah fi búra wọ́n baytul ma'mur baytul ma'mur àrísà ni wọ́n fi nìkan hàn nínú sábà tó ń jẹ́ baytul ma'mur baytul ma'mur ń bẹ alakọ̀lẹ́yìn apákanì ń bẹ fi sábàáyé àsábẹ́à ní sẹ́mà ẹlẹ́ẹ̀keje bẹ́tùl màmúrì bí ọwá wáyé déédéé bí ọ tí kàábà wà ní ayé òun náà ní bẹ́tùl màmúrì wà ní sẹ́mà yìí kálá lè rí sọ bí ọ̀dọ́ lè bá wa mọ̀ láti inú òkè sẹ́mà keje tá a sọ yìí tí ọ̀wà bá lè fi nǹkan fà orí kàábà náà ní ọ̀gbọ̀n sí. anábẹ́sọ́lá wa ní inú ìmọ̀ tó ń wá ni wípé yẹ̀dìkùlù nàfi èyí sàbọ̀ọ́rùn àfọ̀bọ́lá bẹ́tùn màmúrù tá a gbé tí a gbé kàdé ló sẹ́mẹ̀ seventy thousand màláìkà ìní ń wọ bẹ́tùn màmúrù yàtọ̀ fún nàbí ìní wọ́n yípo rẹ̀ ni wọ́n sì bàdà mẹ́ tí a bá ti wá ẹgbẹ́nu ọ̀nà kan wọlé oríṣiríṣi ọ̀nà sálám ní wọ́n gbẹnu ọ̀nà míì jáde wà láàyè òdú na ilé yìí hátà tàkùn mẹ́sà àti pé ní má ti gbà bí wọlé mẹ́fàlẹ́

tẹ́ bá ń pa lọ́wọ́ bá ti tẹ́lẹ̀ ẹ̀sìn náà tẹ́sà kọ́ tẹ́ ń gbẹ̀rí tẹ́sì bá ọlọ́wọ́ bá ní àwọn màláìkà ti ń sìn wà mẹ́rin lẹ́yìn inú màláìkà èyẹ ló lọ́wọ́ lọ́yọ̀ zàkà ó nílùú zàkà ó ní ẹlọ́rọ̀ ẹlọ́ ájì orí ájì kọ ẹjẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ sásùn fọ́lọ́ orí gọ̀dẹ̀ mélòó ní bàdá àti ẹrù ti màláìkà ó sọ lọ́ọ̀ ní láyà òdú náà ilé yàtàkùn sáà arábìnrin òun ní paradé bí bẹ́tùrù má tí ó fi di ọjọ́ àkèyàmà àdìsí látò lè mọ́lójú afọ́bẹ̀lẹ́ bí mọ̀sánwọ́n lọ́dọ̀ láàrín wọ́dọ̀ ó náà tó sọ ìmọ̀ fún wa nípa adádù àmàlẹ́kà ohun kàmẹ́lò lẹ́ àmàlẹ́kà ní táwọn wánú àwọn ń rí wípé gbogbo dáàmì sọ fún àyíjá mẹ́yìn pé wọn ò ṣe sọ pé báyìí ní iye wọn abúlẹ́bí mọ̀sánwọ́n ó lẹ́m sáà sọ fún àwọn yìí pé yóò tẹ́ àbíjà hannam yamal kẹyàmà afisa ń tọ́lọ́ kẹyàmà ń tí ọlọ́run fẹ́ kó gbogbo ẹni tí wà gbọ́tọ̀ ọlọ́run bá sí àdébí ni wọ́n lọ rè gbé iná ìwá wọ́n là á sàbò wọ́n là á fọ́sì náà mi àdébí wọn iná tí wọ́n fẹ́ gbé ìjà ánàmù ni bí ẹ bá ń gbé e ẹnu ibi tí wọ́n ti fà á án afẹ́ fàǹtẹ́nìsì ẹ̀yẹ mú ẹ̀yẹ mú ẹ̀yẹ mú ni seventy thousand náà tí wọ́n fi wọ ẹ̀fẹ́ mú màlúù dá màlúù ẹsẹ̀ mẹ́lò mẹ́lò ní ẹsẹ̀ mẹ́rin wọ́n wá ní tọ́sẹ̀ ní pé ẹ̀yìn ẹmú lórí wọ́n bà sí áfúta àwọn mẹ́rin náà bóyá wọ́n kọ̀ṣẹ́ àwọn èso ní alápàdà ẹ̀yìn mẹ́rin náà ẹja mú lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹsẹ̀ mẹ́rin wọ́n ti dàmọ́lẹ̀ àbí wàá ní iná jahannam tí wọ́n bá ń wọ́n bọ̀ ní alkèyàmá oṣù ọlọ́mọba ní lára sàbọ̀wọ́n alfàṣìbáàd àdébí ní ẹnu ìjà ìjóró tí wọ́n lè dààmú yọ́ọ̀mọ̀ jẹ́ seventy thousand wàá ti clear oṣù ọlọ́run wá ní níbi ẹnu kọ̀ọ̀kan tí iná ìní tí ẹ ti fẹ́ mú ìta pẹ̀lú seven thousand àbí wọ́n ní ẹnu kọ̀ọ̀kan sí ìsàbọ̀wọ́ náà kọ̀ọ̀kan láti seventy thousand màláìka náà ìní ọ̀wà di ẹnu kan mú tọ́fẹ́ wọ̀ tàbá sọ pé seventy thousand yóò di ẹnu kan mú agbẹ́pẹ́ àmì ní seventy thousand lọ́nà seventy thousand yóò mọ̀ débi four point nine bí a mílíọ̀nù àbí gan ẹ̀yìn sì rẹ̀ sí i igbogbo yí àwọn ilé inú àwọn mẹ̀lẹ́kàtì ẹ̀fẹ́ wọ iná lásán ni ó subhanallah àwọn mẹ̀lẹ́kàtì ẹ̀fẹ́ wọ iná lásán àti ìmọ̀sẹ̀ pọ̀lú ní sẹ́nà eléyìn lè mọ̀ á fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run òróró bá ẹ̀fẹ́ ẹ̀fẹ́ mú lé iná tẹ́tí tẹ́ bá wà níbi tí ẹ bá ń wọ ọmọ ẹnu ìjánu tí ó ní seventy thousand ni mọ̀lẹ́kà kọ̀ọ̀kan ní bí wọ́n ti wá ṣe lágbára tó tẹ́lẹ̀ káṣí ṣàlàyé wọn bá ṣe fún wọn lóyún bí wọ́n ṣe rí àbí wọ́n ní bẹ́ẹ̀ ṣe wọ́n lágbára tó náà seventy thousand lẹ́wọ̀ àdìgbà lùkàmù eléyìí jámọ́ yìí pé al-malaikatu adadun kathirun la ya'lamu adadahum illa Allah subhanahu wa ta'ala àwọn màláìkà wọ́n pọ̀ọ̀pọ̀ ene kẹ́kẹ́ o lè mẹ́yọ nǹkan wọn àyàfi Allah subhanahu wa ta'ala الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر فقد أمركم الله سبحانه وتعالى بذلك في مواضع كثيرة وقد حث النبي صلى الله عليه وسلم أصحابه بذلك في كثير من الأحاديث الصحاح واعلموا عباد الله أن الملائكة عباد مكرمون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون فلذلك قد رتبهم الله سبحانه وتعالى وجعل لهم وظائف مختلفة فمنهم من يتوكل أمر النطفة ومنهم من يتوكل أمر المطر ومنهم من يتوكل أمر الوحي كما إن شاء الله سنبينها في وظيفتهم في الخطبة القادمة نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضى وأيضا من الذين يستمعون القول فيتبعون أحسنه ọpẹ́ni fọ́nà tó sọ́wọ́ mùsùlùmí lẹ́ẹ̀kan sí atọ́rọ̀ àké àdékù gàgẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀rọ sọ́nà tòótọ́ àárọ̀ àmì ti padà lọ́wọ́ ọba fi sẹ́rẹ̀ wà alẹ́ ní ni àti gbangba wa yí pé dẹ́gbẹ́ mẹ́ni fún wa abúdọ̀ payá Allah subhanahu wa ta'ala iná fà tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ yóò nílà alákùn tàtàkùn gbogbo ń dáhùn sọ̀yìn náà afẹ́ sọ yìí di olùbáyọ̀rọ̀ mi asìkò nípa níbi ìsàlám náà ìgbò tí mọ́ bá wa sọ náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀ sọ́bọ̀ yóò sọ fún wa yí pé à ń bọ̀rọ̀ bọ̀ nípa ọ̀rọ̀ àwọn màláìkà àwọn màláìkà àmọ́ sọ̀rọ̀ wọn lásán ní tá a fẹ́ mú jáde mẹ́rin pé ká lè mọ̀ wípé tí màláìkà bá rí báyìí tí màláìkà bá pọ̀ tó báyìí tí màláìkà bá rí bí alọ́sọ̀tà ṣe rọrọ̀ yẹn wọ̀nyí bó o wá ní adẹ́dà tó dá gbogbo wa bó o ní ó ti wá rí kí ìpayà ọlọ́kọ̀ọ́ba subhanahu wa ta'ala ó lè lékún lọ́kàn wa lẹ́yìn àti wọn bá ọ̀rọ̀ ọ̀bọ̀ yìí pé àwọn màláìkà yìí sẹ́ adadun kathirun la ya'lamu adadahum illa Allah àwọn màláìkà pọ̀ pọ̀ o kò sẹ́ni ó lè mú nǹkan wọn a tún wá ẹ̀rí síwájú sí wípé àwọn nínú tá a mọ̀ pé àwọn mọ̀lẹ́kà pọ̀ jẹ̀mọ́ àmọ̀tòdé hadith náà hadith eléyìí ó tó ṣe alẹ́ ìmọ̀ yìí pọ̀ tá a fi mọ̀ pé àníṣẹ́ mọ̀lẹ́kà pọ̀ téèyàn bá jókòó tí bá ń ronú gẹ ìgbé wọn kí náà ni hadith pé gbogbo tó dá tí ọkùnrin má ti ń gbogbo àtọ̀ tí máa ń jáde lára tí Allah subhanahu wa ta'ala máa ń lórí sábàbí tó mọ́ fi máa ń dé kọ̀wá sí àtọ̀ ẹ̀yọ kẹrẹ́ yìí àyàfi kó jẹ́ pé illa wa ma'ahu malakun muwakkal àfi kó jẹ́ pé màláìka kọ̀ọ̀kan lọ́n fi ti àtọ̀ kọ̀ọ̀kan subhanallah jẹ́mà àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n sọ fún wa nínú ìwádìí tiwọn wọ́n sọ iye àtọ̀ tí máa jáde lára èèyàn tọ́jẹ́ pé nínú mílíọ̀nsì ẹ̀mọ́yẹmọ́yẹ òní kó ti àdọ̀mọ́ anábì sallallahu alaihi ọwọ́ ajé àdọ̀ yìí pé àwọn mọ̀lẹ́kẹsẹ̀ ọlọ́run ti àmì kọ̀ọ̀kan dógò sí àtọ̀ kọ̀ọ̀kan ìlọ́fà tó jẹ́ pé àdìsí wáyé pé tí ọkùnrin àtòmí bá ti ń pàdé àtọ́ tí bá ti ń yìí ni ọwọ́ mọ́lákùnkan ni ń dé sí mọ̀lẹ́kà kan ni ọ̀tẹ̀wọ́gbà mọ̀lẹ́kà yóò mọ̀ wá bí ọlọ́run ọba lórí pé mọ̀kànlákọ̀tún àwọ̀gbọ́ ẹ̀rọ mọ̀kànlákọ̀ wọ́n ti tọ̀ sí lọ́wọ́ ṣé ẹ̀dá ni wọ́n lọ́n fẹ́ fi dá ni àbí ọfẹ́ wọn kọ̀ dánù iṣẹ́ tiẹ̀ káwá wo afọ́ wa ni káwá wo iye àtọ̀ tí Allah subhanahu wa tọ́gbá mọ̀wọ́lá tó fi jẹ́ ibi Allah subhanahu tó fi yàrá gẹ̀rí pé afọ̀rọ̀ àìtùmáàtùmù náà àǹtùm tẹ̀kùlùkù nàhù amúnà àbùnàkọ́ọ̀bùkù ọlọ́ni ẹ̀tì ẹ̀wọ ẹ̀wọ́fẹ́ ìpọ́nà pàṣẹ tóbi tó ẹ kíyèsí àtọ̀ tí ń bẹ lára yìí àfọ̀rọ̀ àyè túnbọ̀ tùmùnú tí ẹ̀ máa ń wòye sí àtọ̀ tọ́lọ̀ ni àǹtùm tẹ̀kùlùkù ọlọ́ni sẹ́yìn lẹ̀ se ọ̀fẹ́ da ni wa Allah subhanahu wa àbí ọ̀fẹ́ dá tọ́lọ̀ máa ní òun fẹ́ dá onílòsẹsẹ tọ́lọ̀ máa ní òun ọ̀sọ́dẹ̀ dá onílòsẹsẹ ìyẹn ní tí ó wọlé ìyẹn ní tí ò ní wọlé gbogbo àtọ̀kọ̀ kan wá nílọ́wọ́ màláíkà ìtí àbàfẹ́ ìtọ́lọ̀ máa fẹ́ sọdọ ẹ̀dá nínú wọn yóò jọ wọlé sí máa fẹ́ tí ó bá fẹ́ ẹ̀dá ó ní bí ẹ wá wo ìrànlọ́rọ̀ náà fa ìdá àwọn màláìkọ́ ọlọ́run bí ó ti pọ̀ nù láàyè àlàmà àlàdàbùn ìlọ́lá ẹnì kẹ́kẹ́ ò lè mọyé òǹkà àwọn màláìká yìí nínú ìrìnàjò ọlọ́run kódà kò fi mànábì rẹ̀ sallallahu alaihi ó jẹ́ mọ̀ yìí pé à bẹ́ẹ̀ mọ̀ yìí pé àti ọlọ́run wa alágbára ńlá ni o ọlọ́run ọba wa ọba tí ó jẹ́ wípé lẹ́yìn sẹ̀kàmísìlẹ̀ ìṣẹ́yìn ìkẹ́kẹ́ táàlẹ́ mọ́ fi díwẹ́ táàmù àwọn agbésẹ́gbẹ̀ ọlọ́run pé tọ́lọ́ bá tẹ̀sọ̀ ọ̀nà tí afárádà bá tẹ̀sọ̀ kájọ mọ́ gbéyàwó rárá o kò sí n tó lè dọ́gba pẹ̀lú ọlọ́run torí pé ààrí nǹkan tó ṣe kíni o tó jo ń tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala àwọn màláìka ìbí àti ìdúró lónìí ní wípé ádájú àwọn màláìka àmọ́ iye wọn bí ní láìrò wá kíkọ ha tó bá adé mẹ́jọ à ń bọ̀ síbi wípé bóòlù àwọn màláìka ìṣèlú gan sẹ́yìn lórí wọn láyé ń bì tí ẹ ń bá sì rí wọn ọ̀nà wọn lọ́mọ ń gbà wá àti wípé iṣẹ́ wo ni mọ̀lẹ́ká kọ̀ọ̀kan ń ṣe sẹ́mi àti yín náà nílẹ̀ ètò ìdánmọ̀ ẹ̀ ṣé mọ̀lẹ́ká lè wá bá wa a rí àwọn àdífò onírẹ̀rẹ̀ tá a rí tó jẹ́ èèmà pé àwọn mọ̀lẹ́ká wọn ń wá ní ayé ọ̀rọ̀ Hárútà àti Márùtù tí a lọ́sùn wa ta'ala sọ nínú sọ́tù bọ́kọ́rọ̀ náà a ń mẹ́nu bà wípé ṣé màláìka ni wàá bí wọn ṣe màláìka ṣé mọ́tẹ́ màláìka kí ni fẹ́ gbà lórí pẹ̀lú eré bí ìdílé láti wàá dùkọ̀ ha kullu hadha kullu hadhihi ya'ti ma'ana kí ló kọ́tù bàtà kọ́ọ̀dì náà nas'al Allah alladhi la ilaha illa huwa an yuwaffiqa al-jami' lima yuhibbu wa yarda Allahumma rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir Allahumma rabbana arina haqqan haqqan warzuqna ittiba'ah wa arina batilan batilan warzuqna ijtinabah Allahumma wa yusuf al-muslimin اللهم بيض وجوهنا يا ربنا كم تبيض وجوه رجالك رسول الله يا ربنا أرسل الله رعايك يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى أمركم بأمر فنى بملائكته وثلث بكم قال ربكم تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم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 الله أكبر الله أكبر أشهد أن لا